الشر الحكمة والموعظة الحسنة Onye ni tó ṣe pé káyọ̀ dáàyè, ẹni tó fi ń lórí ìdílé tí ń pèpè sójú ọ̀nà ọ̀dọ́dọ̀, ọ̀nà ìrìn àlẹ́bí ọmọ ọmọ. Lẹ́yìn bẹ́ẹ̀ àwọn àgbà wa, wọn kò sanwó lẹ́sìn rẹ̀, pẹ̀lú látọ̀dọ̀ àwọn ìtọ́jú ní ìdílé àti àwọn ìdíwọ́ ládé ọlọ́jọ́ ilé ìjà máa bá àwọn ìdíwọ́ ìlọ. gbogbo tí wọ́n fi ilé ẹ̀kọ́ lọ́dún gbàjẹ́ lẹ́yẹ ó ká gbogbo apá ìkọ̀kan wa náà lọ kó san ẹlẹ́sìn rẹ̀. bàbá wa ilé ṣe ti ìlú ìgbàjà yìí ṣé o kò sí pé àwọn ni wọ́n gbà wọ́n láàyè tí wọ́n bá ní òsáàyè kò sáàyè náà ni ṣùgbọ́n wọ́n aráyè tọ́lọ́wọ́ wọ́n aráyè ti àdébà Muhammad àti pẹ́lẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí bá ń ṣe wá sí tí àdúrà tó yìí máa ṣe fún wọn náà ni pé ìṣọ́ àbá sọ bẹ́ẹ̀ fún adébá Muhammad nígbà tí ń sọ̀rọ̀ ọgbà tó ní yá àbí ọkọ̀ sóò bẹ́ẹ̀ ni lè máa kún ìdílé ilé ìkàmì ọ̀pẹ̀kà wà ní ìlà tó fàálì fọ́ọ̀mù abalẹ́kà rẹ̀ sálẹ̀ tàkà ṣùgbọ́n nígbà tí wọ́n parí ẹ̀ ó ní máa ma gba wa lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìyá àsìkò kàmínà nọ́ọ̀sì. wọn náà táwọn àjọ ọlọ́mọṣẹ́ ló bá yẹ bí àkókò wa ọ̀làlá àhọ́là ọ̀là àkùnrọ̀tà ìlà ìlà ìlànà ìlànà látara tí wọn náà tún gbogbo àwọn tí wọn tẹ̀lé wọn gbogbo àwọn tí wọn ṣètò ìjókòó rẹ ọjọ́ fọsọ ilé ìsàlẹ̀ ọlá àwọn ìdílé lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ ìlú ìgbẹjà ọlọmọdé ọba àjẹlá ilé gbogbo tá à ń béèrè lórí kọlọmọ ọlá adé ìka lọ́la ìlà ìjọba nítorí àsìkò torí pé wá àsìlà wọn gbọ́ yẹ́bí ìkan nínú àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ ìkan nínú àwọn elétò ìjókòó yìí ustaz abdulrasaq olúwa ṣẹyẹ náà ní ìṣẹ́jú méjì kí wọ́n sáré wá sọ̀rọ̀ kí àwọn kan ẹgbẹ́ rẹ̀ ìtayà lẹ́kọ̀ọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم صلواتي وسلامه على خير خلقه نبي الآخرين في الدنيا والسابقين في الجنة صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته nítorí àsìkò àwọn bàbá wa ìwọ́n pàtó bá mi kí ọ̀pọ̀lọpọ̀ gbogbo jókòó káàkiri gbogbo òbí ẹ̀rẹ́ sí ọ̀rọ̀ àkábíyèsí kódà wọ́n ẹ̀sítẹ́ẹ̀dì ọ̀dọ̀ bàbá alágbèjì owó ẹ̀ lórí àti ẹ̀rọ sísọ àti gbogbo olóyè pàpàtà láì bẹ́ẹ̀ lọ́rẹ́ sí i àkíyèsí tá a kà fẹ́ pẹ́ra wá sí àwọn bàbá wa ìwọ́n mú mi lọ́kọ́ àwọn àgbà àwọn ni wọ́n rí wà títí dàsìkò yìí àwọn náà ni wọ́n rí wà lọ́wọ́ àwọn ẹran wọn iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó iṣẹ́ tí àwọn ṣéèkì wọn máa ń ṣe fún wọn ìyẹn lọ́dún ẹlú wà sí rí ẹ bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wọn nítorí pé wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ wọ́n sì tẹ́wọ́ gbà pé ń ṣá àrà gbogbo ọdọọdún nítorí ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ń ṣá àrà tọ̀ gbogbo ìyàwó àpapọ̀ àfẹ́ká mi lẹ́mìí pé àdàbísàsánná ó ní gàmí ìmùwẹ̀dáre sùn gẹ́gẹ́ ọ̀rọ̀ ìjọba ó ní ọ̀rọ̀ tí èèyàn máa rí níbi ìjókòó ìrántí ọlọ́run bàbá yìí àbàtà ìjọba ó ṣe pàtàkì gbogbo nǹkan míì tí àbàbàrà tá àbàbàrà lọ bí ìjọba bàbá wa ìrọ̀rùn tíjà lẹ́kọ̀ọ́ ìwà wa bàbá padà ẹ̀jẹ̀ ká fi sọ́kọ̀ nítorí eléyìí òfin bẹ́ẹ̀ sásìkò tó bá dìgbà míì a mọ̀ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ní dákun yóò fẹ́ra. náà alhamdulilayi nígbà yìí kí a bọ́ sí etí gbogbo àtúlẹ̀ wa náà ni kí wọ́n ṣe wá sí fún wa. abẹ́rẹ́ ọ̀bà ìgbò láyé tí wọ́n kẹ́sọ lẹ́nu lọ́wọ́ ṣàjẹ́ kí wúlò fi hàn tẹ̀lé ní ayé àti lọ́la ìdè àwọn aṣèkò àti gbogbo àti mọ̀ dáadáa lórí àwọn tábà ń wọ orísun àrí pé a máa ń wọ́n bẹ̀ gbogbo friday ní àbújá mẹ́wàá àbùsí mọ́kànlá àwọn náà ni àṣẹ abdulmọdé ìmọ̀ràn ẹlẹ́ẹ̀ka ni wọ́n sábà ṣe àdékọ́ ìlú gbogbo àwọn ṣèkọ́ wa. bí wọ́n bá ṣe rí pósítà bí àwọn bàbá rí nípa àkọlé ìjókòó yìí tí wọ́n fẹ́ fi bá sọ̀rọ̀ wọn náà ń gbé dá lórí tí a pè ní àtúbọ̀tá kí ni a pè látúbọ̀tá àwọn àwọn ni à ń retí àtúbọ̀tá látọ̀dọ̀ wọn sáwọn ẹni ẹni náà máa ń látúbọ̀tán àbáwọn ẹni ibú náà máa ń ní àtúbọ̀tán insha Allah àsìkò òsítọ́ nǹkan àmọ́ gbogbo àgbọ́dá lójúwé àgbàdo àwọn ṣègbò wa tí wọ́n bá wa ṣe àlàyé lẹ́kùn rẹ́rẹ́ lórí àkọlé ọmọṣẹ́lẹ̀ kí ẹnu ọgbẹ́ bẹ́ẹ̀ tàbọ̀dọ̀ oṣù ọ̀tún. أعوذ بالله من الشيطان الرجيم ẹ̀sùnkúnlẹ̀. àwọn ìṣòro ní ọlọ́run kú lọ́dẹ ìṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. bisimilayi rahman rahim. pẹ̀lú kọ́lọ́ wọn ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. alhamdulilayi jalla jalaluhu gbogbo tí ń jẹ́ ọpẹ́ tọ́lọ́wọ́n ọba àlekè ọlá ní í ṣe títóbi ọlọ́wọ́n ọba náà. wa ashhadu an la ilaha illallah azuma sultanahu. mo sì ń jẹ́rìí wípé kò sí ẹni tó tọ́ka máa fi gbogbo ìbáàdà wa ọlọ́wọ́n ọba aláàlọ́ ọlọ́wọ́n ọba náà kò háyà púpọ̀. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. bákan náà وأصحابه وعلى جميع من تبع سنته wasalaka masalakahu ila yawmi ddin. ọlọ́wọ́ dákun masaba aṣọ àlékún ìkẹrẹ àlékún ìgẹ̀ fún anabiwa Muhammad àti fún gbogbo àwọn alé rẹ̀ àti fún àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tó bá lọ ọjọ́ ọ̀nà anabiwa Muhammad títí dọ́jọ́ ìgbéǹda kìámà. amma ba'du. lẹ́yìn wá gbà náà. ayyuhal ikhwatu fillah. ẹ̀yọ́ máa yá wá nu ara o. asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. ìkẹrẹ ọ̀nà ọ̀nà kúmọ̀ bá gbogbo wa وعليكم السلام ورحمة الله وبركاته فإن أصدق الحديث كتاب الله. ẹtúbọ̀ tó máa lọ yé wa sí i wípé ní èyí tí ń jẹ́ òdodo ọ̀dún náà òun náà ni kí ọ̀rọ̀ ti ṣàlùkò àn. وخير الهدي هدي محمد رسول الله. ojú ọ̀nà tí ó wà wà tí ó mọ rí ká sọ pé á ojú ọ̀nà tó lóore lágbájá rí òun náà lọ́rọ̀ rẹ̀ nípa ọ̀rẹ́ mọ̀. èyí tó bójú inú àwọn ọ̀hún làwọn àdádálẹ̀ ni. فإن كل محدثة بدعة. gbogbo àdádálẹ̀ ni bídà là ń pè é. وكل بدعة ضلالة. gbogbo àdá dábàlẹ̀ ni a nù ní. kúlẹ̀ ti fi náà. gbogbo àlùpàtà inú náà ni ó rìsọ́ọ̀tì sí. gbogbo jama adúpẹ́ fọlọ́run. inú mi dùn púpọ̀ kí ló dùn mí nínú àyà kà mí kí ló kà mí láyà. ìtọ́ dùn mí nínú ni pé mo rí pé àkọ́kọ́ yìí ìjókòó yìí àkọ́kọ́ ni abẹ́ẹ̀kọ́. keesiru e sa yuri pe a sojun gbaja awa jokuru wa si joketa odun ti ara ale atara oko taa wa pade ara iku atara gbaja ara lori ara oko ara wa pade ewa fi lele lodu ibai koja koko idununa tobi kitewa fuminbe kwanwa bikaya torí ìbẹ̀rẹ̀ kò ní sẹ́ ọ̀rọ̀ akíba la fẹ́ sọ tá a bá wá bẹ̀rẹ̀ báyìí tí ọba ní akíba ìkàyà ni o tí ọba láti bọ̀ tán ìkàyà ni o ọ̀rọ̀ tí mo ń sọ yìí tí mo fi lélẹ̀ yìí tí mo nínú mi dùn àyà sì kà mí ìdùnnú ni pé iṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ ìkàyà ni pé kí ni akíba rẹ̀ torí tí a bá ń sọ̀rọ̀ akíba gbólóhùn akíba tọ́pìkì tí a fẹ́ tírìtì lẹ́nu ìtumọ̀ mẹ́rin ló nínú alukur'an àmọ́ kí n tó wọ bẹ́ẹ̀ wọn èyí tó gbajúmọ̀ jù nínú ìtumọ̀ náà ni àti bọ̀tán èyí tó gbajúmọ̀ jù nínú ìtumọ̀ àkíbà àti bọ̀tán ni. níta wá fi lélẹ̀ yìí oríire ẹ̀ pátápátá ń bọ́lọ́ padà sí àṣeyọrí yìí pátá ń bọ́lọ́ padà sí ìdùnnú yìí pátá ń bọ́lọ́ padà sí bàbá wa ìmáàmù ẹ̀yin lè o àṣeyọrí yìí èyí lè ní o yóò wá di lọ́la wọ́n máa wá kọ́tà gbàjà wọ́n wàá kọ́ síbẹ̀ pé wáàsí ọdún bẹ̀rẹ̀ lásìkò bàbá wa ìmáàmù lágbájá lágbájá ọmọ lágbájá ẹ̀yin lè dúró lè yí o ẹ kú eríire o àsìkò yìí lè léyìí bẹ̀rẹ̀ ọlọ́run níjọ́ parẹ́ ọlọ́run níjọ́ parẹ́ bàbá wa ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yín iṣẹ́ wo ló wà lọ́rùn yín bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yín ni ó ti máa lọ bóun ni ó ti máa lọ iṣẹ́ tó lọ́rùn yín nù. ṣé nígbà tí ń bọ̀ nísìnyí nígbà wọn gbà mí lálejò láàárọ̀ yìí bí aago méje wọn gbà mí lálejò sínú ilé kan tuntun tí wọ́n ń kọ́ lọ́wọ́ tí mo wá ń wo pé òun ò dé gbàjà rí ṣé gbàjà náà ni tí wọ́n ṣe ń kọ́ bẹ̀ ni ìlú tuntun ni a ní ó ti ló kọ́ ti pẹ́ nígbà tí wọ́n ń gbé mi bọ̀ wá wà sí lábáwo agbóòlú gbogbo ẹ̀ wá ń dún gba àga lọ gbá àwọn kan jó wájú ilé ọba mo ní ìlú ńlá ni ìlú yìí o bàbá ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yín gbogbo àwọn tí wọ́n ń jó ìbò lẹ́jẹ̀ kó wọ́n wà sí. iṣẹ́ nínú fa orí sábà kọba mi ní wàlà nas'alanna alladhina ursila ilayhim wàlà nas'alanna almursalin ọlọ́run ní àwọn tí ara yín sí àwọn lákọ̀ọ́ pé tá a bí wọ́n léèrè pé ǹjẹ́ wọ́n jíṣẹ́ fún yín ká tó wá bí i èyí tí aran sí wọn ó bi ará àgbàjà léèrè pé gbogbo tẹ wá ń ṣe iṣẹ́ ìmáàmù òjíṣẹ́ fún yín ni pé eléyìí tẹ̀ ń ṣe yìí ò fi bẹ́ẹ̀ bẹ́sẹ̀ mu mo fẹ́ sọ kíní kan fún yín o wá sí tèmi èmi ẹbí sáwàdà tí n bá báyàn sòdodo tó bá pè mí wá sí tí ọba tẹ lọ́rùn yóò ránṣẹ́ sàfà mi gbà mí ni o kò túmọ̀ pé lómi ò ní pè mí òun ni ò ní pè mí má o òun sì tó dé lómi lóhùn èmi ẹ sì fi wá sí sáwàdà wọ́n padà bí aráàlú ilé rẹ̀ pé ṣé ìmáàmù ò jíṣẹ́ fún yín ni tí ìmáàmù bá wá jíṣẹ́ kálá wọn ni wọn bá wá gbà ó wá kù sọ́run wọn bàbá wa ìmáàmù iṣẹ́ wà lọ́rùn yín nílùú gbàjà bó ti wà lọ́rùn tèmi náà lu bàbá tí wọ́n ti bí mi lánàá nísìn gbogbo aráàlú tèmi náà wọ́n bẹ́ẹ̀ bí wọ́n ń jó tí wọ́n láwọn ń ṣe ìlú àwọn dè tí ọ̀pá tọ́lọ́mù ṣé rí ìmáà ṣe lásìkò yìí ìmáà mutí lásìkò yìí ìmọ̀ polórí wọ̀lú lásìkò yìí bí ìgbà tí yàrá àtàkì ọlọ́dún àlùkìyàmọ̀ ni. anabi wa muhammad ó ní man asọ̀lọ́hà yawmal ìdí ká man asọ́hu yawmal wa'id. ẹni bá ṣe ọlọ́run níjọ́ ọdún bí ẹni tó ṣe lọ́run gangan jọ àlùkìyàmọ̀ ni. sẹ́yìn ìyẹn lè dijọ́ àlùkìyàmọ̀ bá àtàkì ọlọ́run. ìjọ ọdún léyà ọjọ́ mẹ́rin ni ìjọ ta sọdún gangan wà á yá mu tẹ̀sán kìbá dà wò àti àwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ tí àwọn èèyàn wà níbì náà àwa náà gbọ́dọ̀ máa sọ lónìí lànà mi fi sọ pé ní ayyamu tashrik ayyamu akilin wa shuribin wa shukurin lillahi rabbil alamin ó láwọn ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọdún yẹn ayyamu akilin ẹ̀ máa jẹ ń bẹ́ẹ̀ wa shuribin ẹ̀ máa mú ń bẹ́ẹ̀ wa shukurin ẹ̀ máa lọ dúpẹ́ fọlọ́ ọjọ́ ọdún ni arọjọ́ ọdún ni gbogbo àwọn ọmọ ìyá wa mùsùlùmí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n yẹ tọ́lá wàhálà lùtẹ̀mí náà mùsùlùmí ẹ̀ bá náà sí náà nínú nǹkan yìí sí nǹkan rí bàbá wa imam ọlọ́run ti fi sẹ́rí lọ́lẹ̀ lásìkò yín ọlọ́run ti wá fi sọ yín ló kọ́rí bí ó ti máa wá lọ bẹ́ẹ̀ ìṣẹ̀yìn àkọ́kọ́ nù gbogbo àwọn tí pèpè ti kàn tí wọ́n ti dáhùn bẹ́ẹ̀ ti ṣàdúrà fún wọn kọ́lọ̀ ń jẹ́ kí dáhùn ọwọ́ wọn létí iṣẹ́ kejì àwọn tí pèpè ti kàn sírù nǹkan báyìí iṣẹ́ kẹta torí sábà pé èmi ò rí àfa Abdulrasaq àti gbogbo ẹni tó náwó pátápátá lẹ́ni tí ń ṣètò lábẹ́ ìṣẹ̀rí ọlọ́run tá a bá fi yàn jẹ ìmáàmù òun lọ bá gbogbo mùsùlùmí ìlú ẹni bá jẹ chief ìmáàmù òun lọ bá mùsùlùmí ìlú ntọ́ bá ṣe nílùú gbọ́dọ̀ ṣe ntí ọba ṣe ìlú ọgbọ́dọ̀ ṣe èyí náà ṣe yẹ ilẹ̀ ṣe kẹ́nìkan náà one million kẹ́nìkan náà two million kẹ́nìkan sáyè máa yẹ wàhálà ìmáàmù ní ṣe torí tẹ́ bá ní kọ̀sáyé kọ̀sáyé náà nù mọ wá bẹ̀rẹ̀ wọn bá lékè ọlá bọ́lá ti ní kí sẹ́yìn yọ bẹ̀rẹ̀ lásìkò yìí ọlọ́njọ́ máa láti bọ̀ dárí ọlọ́njọ́ máa láti bọ̀ dárí ọlọ́jọ́ máa láti wọ̀sán rí gbogbo àwọn tẹ́ ẹ kò tí ì dáhùn ọlọ́run jọ wọlé máa dáhùn àwọn tí pè yé dọ́dọ̀ wọn ọlọ́run ti pè yé dọ́dọ̀ wọn ọlọ́run wà jẹ́ tẹ̀mí yóò gùn ẹ̀sìn wa ń gbà wá lálejò láti àná kọ́dà kì í sàtàná kátó kú lóko náà ni bàbá wa ìmáàmù yá kí bàbá wa ìmáàmù yá kí bàbá náà fi kẹ́ bá wọn sọ̀rọ̀ abẹ́kẹ́ lọ kí bàbá bàbá gánbẹ́rẹ́ yìí náà láti kó ní ti ń bùrù bàbá wa bàbá àwa ń bọ̀ àbáwọ̀ lùsùn lánàá mọ́tò wa wá takú asùnsùn sùn kú bá a ti wá dé láàárọ̀ ìmọ̀ àlọ́ kí bàbá ìmáàmù àti wọn sáré dáná ọ̀fà lóhùn kátó tó padà ní wọn ní bàbá ìmáàmù wọn à ẹjẹ́ àlọ́ kí ọ̀rẹ́ wa ti wà lójú agogo ní à ẹ̀ àmọ̀ sùnrọ̀ bàbá ẹ fi tó táyé fi fẹ́ nàyẹ ọlọ́run níjẹ́ sí tó gbogbo ayé wa ń fẹ́ nàyẹ ọlọ́run níjẹ́ sí tó ẹ sì gbà wá lálejò ẹ sì dáadáa fún wa nípa ayé wa sí ni wọ́n ṣàdúrà ọlọ́run kò sí wálé ní rí báwọn ẹni ilé bá wọ̀lú wọ́n ṣàdúrà síbẹ̀ ni anabiwa ibrahim alayhisalatu wasalam ó dé maka ó ṣàdúrà sí maka anabiwa muhammad sallallahu ta'ala alayhi wasalam ó dé madina ó ṣàdúrà sí madina àwọn ará sàmù wọ́n wá bá nabi wọ́n ní ya rasulallah nǹkan ṣe wá ní sàmù báyìí ń ṣe wá báyìí ń ṣe wá anabi ní barakallahu fi sàmìnà àwọn ará madina ní wá fi madinatina anabi tó barakallahu fi sàmìnà ará madina tó ní wá fi anabi tó lé barakallahu fi shamina kánabi tó wà fún ní wà fi madinatina anabi tó sàdúrà fara sàmù anabi tó sàdúrà fún madina lọ́dọ̀ pé ọlọ́wọ́ fún àlùbáríkà sí tí wọ́n máa tà ń bẹ̀ ọkà bàbá wọn ẹgbẹ̀dọ̀ wọn ìtí wọ́n máa fi wọn nǹkan kó bí owó olódó anabi sàdúrà sí gbogbo àdúrà àwọn náà ní jẹ́ ń bẹ́ dùn ní báwa náà bá dé bàjá yìí tẹ́ ẹ gbà wá lálejò báyìí a gbọ́dọ̀ sọ àwọn àdúrà o a wà á tún bẹ lọ́run tá a bá tún ṣe tán a tún bẹ kó tún gbà ọlọ́run sì gbà lérí wa bàbá wa imam ọlọ́run níjẹ́ ló dẹ̀rọ inú yóò ní dàrú mùsùlùmí ò ní ara ò ní ní wọn ọba tó fi sasiwaju tí gbogbo wa ń tẹ̀lé yìí ti dáadáa dáadáa dáadáa wọn bẹ̀rẹ̀ lásìkò yìí dáadáa yọ ọlọ́run níjó lópin o dáadáa yọ ọlọ́run níjó lópin o ẹ̀mí yí ọlọ́run wà jó gùn fẹ́sì ẹ̀mí yí ọba àdó yóò gùn fẹ́sì ẹ̀mí yí ọba àdó yóò gùn fẹ́sì lẹ́yìn eléyìí o gbogbo èyí tí ẹ gbà wá lálejò láti kó ẹ látòrí àfáà wa Abdulrasaq ó fi kárí gbogbo àwọn ọ̀dọ́ tó jẹ́ dọ̀ọ̀lú gbàjà ó fi kárí gbogbo àwọn tó sì náwó tí wọ́n gbà wá lálejò tí wọ́n dáná tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ àfa àkàdáadáa báyìí ọlọ́àfi káwọn tó fọmọ́tò mi láàárọ̀ mú ní à ìgbàlejò yìí mà lágbà ẹ̀yọ̀ kan lọ́kàkùn tẹ̀ ṣe àwọn ará owó náà sì ṣerú ẹ̀ alágbàjá náà àti báwọn náà ṣe ni wọn ò sí gbogbo nǹkan lára wọn fi gbà wá lálejò wọn ò fún wa lómi ìta fẹ́ ọlọ́wọ́ sọ fún wálé sẹ́rí ọlọ́wọ́ sọ fún wálé sẹ́rí ọlọ́wọ́ sọ fún wálé sẹ́rí wá sí wa tí afẹsẹ lẹni tọpiki yẹn ni alakiba ìgbẹ̀yìn kí là ń sọ pé ní sẹ́rí gbólóhùn alakiba yẹn ẹ̀jẹ̀ amú lọ́wọ́ náà ẹ má ti ìjà tu nígbẹ̀yìn kí máa wá sọ kí ní jẹ́ alakiba nínú àgbọ́yé tíra ọlọ́run tá à ń pè ní alukur'an sẹ́rí tí a bá wù alukur'an sẹ́rí tọ́pìkì tẹ́ mú yìí nínú àwọn nawadir almawduat tọ́bíkì tó wọ́n tí àwọn àfa yìí sun ọ̀pọ̀lọpọ̀ àfa o tí ràkà bí méjì péré ló wà lórí kíní jẹ́ àlẹ́ akíba gbogbo ayé nìyí. àwọn àfa ń sọ̀rọ̀ lọ́nu tíra wọ́n mẹ́nu kàn wọ́n mẹ́nu kàn wọ́n mẹ́nu kàn àmọ́ tí wọ́n dìde wàá kọ ìwé lórí kíní jẹ́ àlẹ́ akíba tíra kan tàbí méjì péré lọ́wọ́ lórí ẹ̀ tá a bá tírìtì tọ́pìkì ló ti yẹ ká ṣe kí ni ká tírìtì ẹ̀ tọ́lọ́tọ̀ ni kí wọ́n fún yẹn ní tọ́pìkì kọ́ yí àdànù kọ́ máa wí nǹkan mi lọ àmọ́ bẹ́ẹ̀ bá jẹ́ àfa tọ́jọ́ lọ́lọ́ máa kéwú tí máa tọ́ kéwú dáadáa tí a bá fún ní tọ́pìkì kò ní fẹ́ kó lápá ní tọ́pìkì tí wọ́n fún yẹn ibẹ̀ náà gbogbo wà sí yóò ṣe kí ni wọ́n dá lé lérí gbólóhùn wàlá ákíbà tí a bá lọ wọlé Al-Qur'an ọ̀pọ̀ mbẹ̀ gan bí للمتقين كذلك هذا عاقبة المكذبين هذا عاقبة الظالمين عاقبة المكذبين في عقبه في عقبه إلى يوم يبعثون على عقبيه gbogbo akiba akiba ọkùnrin alukur'an ṣé wàá di bó ti kú bẹ́ẹ̀ tó yẹ nǹkan mẹ́rin péré ọlọ́run ló fún nǹkan mẹ́rin péré ọlọ́run ló fún kí ni nǹkan àkọ́kọ́ máa lo gbólóhùn àlàákíbà mi ò tí ì tún nígbẹ̀yìn o mo ní ẹjẹ́ a máa pè é ní kíni àlàákíbà náà la máa pè é tí n bá wá sọ ibi tọ́lọ́ ń lò sí náà mẹ́rin tán yín wàá padà síbi èyí tẹ̀yìn fẹ́ kí n tírìtì nínú mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́ kan lẹ́fẹ́ kí n tírìtì tẹ́ gbà lérò òun ni àtibọ̀tán àmọ́ gbólóhùn àlàákíbà lágbóyè alukuraan lágbóyè ọlọ́run ọba tó sọ a fọkàn tá à ń pè ní àtibọ̀tán kí là ń pè látibọ̀tán bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ nǹkan bẹ̀rẹ̀ nǹkan tí ń bá lọ tí ń bá lọ ibi tó bá parí sí ibẹ̀ látibọ̀tán rẹ̀ ibi tí nǹkan yẹn bá parí sí ibẹ̀ látibọ̀tán ìtumọ̀ àkọ́kọ́ nù ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táǹpẹ̀ ní àlàákíbà nínú sẹ̀rí ọlọ́run ìtàǹpẹ̀ ní àlàákíbà nínú sẹ̀rí ọlọ́run ọba ìtumọ̀ kejì ní àdúríyà ọmọ tí a bá ní lágbájá ní àkíbà ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́mọláyé tí a bá ní lágbájá ò ní àkíbà lábẹ́ àgbọ̀yé ṣẹ̀ríà Islam ìtumọ̀ ẹ̀ ni kò sékìrì ọlọ́mọláyé ọlọ́njá ní àkíbà ọlọ́njá ní àkíbà tí a bá lọ wọnú súrọ̀tù sọ̀rọ̀ ọba àdìgẹ́ ọlọ́nsọ́nbẹ̀ pé ní wàjàálà ha kẹlímẹ́tẹ́n bàkíyàtàn fi ọ́kẹ́bíhì làálàhùn yẹ̀rìjẹ̀ọ́ kí ni tuma yà ni ọlọ́run ni wọ́n jẹ alaha kalimatan baqiya anabi ọlọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ yìí ọwọ́ amúgbólóhùn la ilaha illallah ó ṣe ní ogún tí ó ṣẹ́kù fi aqibihi fáwọn ọmọ rẹ̀ la'allahum yarji'un torí káwọn ọmọ àwọn lè jẹ́ ẹni tí yọ padà sójú ọ̀nà ọlọ́run tí ẹ bá wo gbólóhùn akíbà níbẹ̀ yẹn tọ́lọ̀ ní ànábì ọlọ́run yẹn ó mú gbólóhùn la ilaha illallah ó fi lé akíbì yìí ó fi lé àwọn ọmọ rẹ̀ lẹ́nu ẹ rí i pé akíbà náà ló lò akíbà kò túmọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ ó túmọ̀ kí ni ọmọ akíbà ìtumọ̀ kejì nù ni irú ẹ̀ náà pọ̀ nínú alukur'an ìtumọ̀ akíbà ẹlẹ́kẹta náà alukur'an àbí kéèyàn máa falẹ̀ fún nǹkan yẹn máa retí kọ́ máa falẹ̀ yà ń retí pé yọ ṣẹlẹ̀ ń falẹ̀ fún kò tètè ṣe lọ́lọ́run ṣe ń sọ náà alukur'ani pé ní wala mudibiran wala yu'aqib wala mudibiran wala yu'aqib wala mudibiran ọ̀pọ̀ ìdàbà yìí ni bá lọ wala yu'aqib ọ̀falẹ̀ mọ́ ọ̀falẹ̀ mọ́ ọ̀dáradó mọ́ tí ń jásí pé tuma ákíbẹ̀ẹ́lẹ̀ kẹta òun ni kéèyàn máa ṣe kí ni kọ́ máa falẹ̀ àbí kọ́ máa dára dúró fún nǹkan ó di mẹ́ta ìtumọ̀ akíbà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́mọdé alẹ́lẹ́ yìí ni tí a bá ní eléyìí o akíbà kọlù ìtumọ̀ ẹni pé ó kò nú ẹ̀sìn ìtumọ̀ akíbà nù tí a bá ní lágbájá akíbà kọlù ìtumọ̀ ẹni pé ó ti jẹ́ mùsùlùmí ó ti kèfèrí tí a bá alukur'an nígbà tó lọ́wọ́ ń bá wọn sàhábà sọ̀rọ̀ tí ń sọ fún wa pé ní wàmá muhammadun illa rasulun qad khalat. mẹ́ta tila ala aqabikum kí ni tuma yà yẹn ọba mi ni wàmá muhammadun illa rasulun qad khalat min qablihi rusul anabi wa muhammad ọjẹ kankan ju anabi kan lọ anabi wo ni táwọn anabi kan ti ṣáájú tiẹ̀ náà àfáyín mẹ́ta báńdé Muhammad bá tiẹ̀ wá kú àwọn kùtìlù àbí wọn bá pa nkàlábìtún àlà àkọ́bíkún sẹ́ẹ̀lì ẹ̀sẹ̀ sí mọ́ni sẹ́ẹ̀ sọ pé ẹ̀sẹ̀ sí mọ́ni àkọ́bí bẹ̀rù nísìnyí kí ni ń túmọ̀ nísìnyí ìkónú ẹ̀sìn tabanilagbadza akiba kọlu ìtumọ̀ ni koko nínú ẹ̀sìn ìtumọ̀ wa jẹ́ báyìí nísìnyí ìtumọ̀ alákọ̀ọ́kọ́ kí ni jama àti bọ̀tán ń jẹ́ akiba ìtumọ̀ kejì ńkọ́ ọmọ ìtumọ̀ kẹta ńkọ́ kéèyàn lọ́ra kọ́falẹ̀ ìtumọ̀ ká ẹ̀rí ńkọ́ kókó nù ẹsẹ̀ ọlọ́mọdé àṣàgbákò ilé yìí ni ọlọ́mọdé àṣàgbákò ilé yìí ni náà wọ́n fẹ́ bọ́ sí èyí tó kàn wá tá a torí ẹ̀pẹ̀ jòkó a sọ̀rọ̀ ń pọ̀ ọmọ ọ̀rọ̀ akíbọ̀ ọmọ ká ń sọ a sọ̀rọ̀ ń pa akíbà kéèyàn falẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ká ń sọ a sọ̀rọ̀ akíbà kí èèyàn kò nú ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀ ká ń sọ akíbà ká ń sọ lónìí ni ìgbé ní ọ̀rọ̀ ìgbéyà yíyàn sẹ́ni bí a ti bẹ̀rẹ̀ ayé yìí nísìn bá a ti ń bá sẹ́lọ̀ yìí ẹni ikú bá dé bá láàrin wa ìgbéyà ayé náà á kíba rẹ̀ náà lápẹ̀jú yìí nísìn ẹni wa kan lánàá ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ yẹn rọbí yóò bí ma àtìyá àtọmọ wọn ti sin wọn rọlẹ́ yìí kù sẹ́ni bí tọ́ba tó yẹ náà ibẹ̀ ní kíni á kíba sẹ́rí mo fẹ́ yanjú àwọn ọ̀rọ̀ kan á kí bá pín sí méjì ìgbẹ̀yìn ọ̀rọ̀ pín méjì á kí bá tó dáa àti á kí bá tí ṣe kí ni tí ò dáa kí ni ń bí á kí bá tó dáa kí ni wọ́n ń bí á kí bá tí ò dáa méjèèjì ni mo fẹ́ yanjú nírọ̀lẹ́ yìí ìwà mi yanjú á kí bá tó dáa kí ni ń bí á kí bá tí ò dáa kíni bí tí máa yẹjú ẹ̀ tán ìwà yẹjú iṣẹ́ wo láàṣẹ dáàfin ní akíbà tó dáa ẹni bá wá ní akíbà tó dáa kí láàfin màgbélé yìí ní akíbà tí ọ̀dà ọ̀làrin àwọn nǹkan yìí lákèsí tí kálukú fi máa bóòlù ó ti ní akíbà tó dáa náà sẹ́yìn yìí nígbà tó wà sọ̀rọ̀ náà Kùránì ọlọ́ni sínú fìlárì sọmọndúró kẹfàkánì àkìbátòlè mọ̀kàdìbí ọlọ́ni sọ̀rọ̀ lọ́tún ní fa àǹjẹ̀yìnáwó ìlà mùrà àtẹwò kánà tìmínà lọ́bìrì wà àmùtọ́rìnà àlẹ́yìn mọ́tọ̀rọ̀ fàkẹ́fàkánì àkìbátòlè mọ̀jìnbí ọlọ́ni tún ní kúlíyà kọ́wọ́ ẹ̀yìnmánu alẹ́ àmàkànàtìkùn ìnì àmì fasọ́fà tààlàmọ́n mọ́ntẹ̀kùnù láwù àkìbátòlè dáàrú innahu la yuflihu adh-dhalimun sẹ́yìn ayà méjì tíwájú ń sọ̀rọ̀ akíba tí ọ̀dà ọlọ́gbàtọ́ lọ́n sọ̀rọ̀ lọ́n ní síìrù ẹ̀rì lórí ilẹ̀ síìrù fil ard ẹ̀rì lórí ilẹ̀ summa ndúró kayfa kana akibatul mukadzibin ẹ lọ lè wo àtibọ̀tá àwọn tó pe ọ̀rọ̀ mi yẹn lọ ọ̀rọ̀ àwọn òwe ní sọ́kọ̀ tó sọ bẹ́ẹ̀ ọ̀sọ̀rọ̀ adàlẹ̀ wúlá kí lọ́lọ́run ṣe fún wa ọ̀pọ̀ àwọn rẹ̀ ọ̀sọ̀rọ̀ sàmúdà kí ló ṣe fún wa ọ̀pá wọn ọ̀pá wọn wọ́n sọ̀rọ̀ àwọn àjọ sọ́ọ́lù kí ló ṣe fún wọn ọ̀pá wọn wọ́n sọ̀rọ̀ àwọn àjọ lútu kí ló ṣe fún wọn ìtumọ̀ ẹni pé ìgbẹ̀yìn wò sékìní kọ̀dà nù ni ọlọ́run tó ń bọ̀rọ̀ bọ̀ kọ́dà kéèyàn jẹ́ àfa kọ́jẹ́ wòlé ọlọ́run tí ìyàwó rẹ̀ bá dáa àbí kíyàwó dáa kọ́kọ́ ọmọ dáa á kí bò lè jọra wọn o bọ́kọ́ bá jẹ́ ni ire bíyàwó bá jẹ́ ni ibú á kí bọ̀ tọ̀tọ̀ wọ́n ṣe o bíyàwó bá jẹ́ ni ire bọ́kọ́ bá jẹ́ ìyàwó á kí bọ̀ tọ̀tọ̀ wọ́n ṣe o ẹwù gbàgbọ́ náà wọ́n bá sọ nífa àǹjẹ̀ yìí náà wù àwọn alalutu ìlà mùrà àtàwù ìyàwó ẹnìkan láàlà kánà tìmí nà lọ́gàbìrì nínú ọ̀dàlẹ̀ lọ́wà wà àmútọ́rì náà àlẹ́yìnkì mọ́tọ́lá ni àwọn ọlọ́run wá rọ òjò búlé wọlé rí fáńdùrù kẹfà kánà àkìbátìrì mùtìrìmí ẹ wo bí àtibọ̀tá àwọn ọ̀daràn ti rí ẹ dákun jẹ̀mọ́ àtibọ̀tá òun nísì ọlọ́run láwọn ọlọ́jọ́ àti bọ̀tán nù bí ìyá bá jẹ́ ìyẹn kó bá ti bọ̀tán rẹ̀ yóò ti rí nù ẹja wa gbé téèyàn rẹ̀ yẹ̀ wò tí ẹ bá lọ lé wọnú alukur'an ọba mi ń sọ mbẹ tí anabi Ọlọ́run bá wọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ó ní àkọ́ ẹ̀yẹ èèyàn mi ìmọ̀lù alẹ́ àmàkà náà ti kọ̀ ẹ máa bá sẹ́lọ láyé yín fasofa tààlàmù ẹ padà máa ń tẹ̀sí máa ń tẹ̀kúnnù lẹ́wọ̀n àkìbàtò dáa ẹ padà mẹni tí ó láti bọ̀ tán ẹ̀yẹ èèyàn tẹ̀lé mi ẹ máa ti sẹ́lọ ti yín ẹ má bójú wẹ̀ ìyàwó tí a fi yín sí ẹ̀yẹ ẹ padà mẹni tí ó láti bọ̀ tán innahu la yuflihu adh-dhalimun gbogbo ẹni bá jẹ́ alábòsí kò ní bọ́ núyà tí ń túmọ̀ abẹ́ni tó bá jẹ́ ìyẹn rí ni ó ní àti bọ̀ tán ọlọ́jà jẹ́ ìyẹn rí níṣẹ́ báyìí mo sọ̀rọ̀ àti bọ̀ tán àti bọ̀ tán mú mo wá fẹ́ júwe iṣẹ́ wo lèèyàn máa ṣe tí máa fi ní àtibọ̀tán bú iṣẹ́ téèyàn ó ṣe láti kò tẹ òfin ní da máa ka mẹ́ta tí wọ́n wá débi ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ wa ka twenty àbí twenty one yìí ka pọ́ìntì mẹ́ta pé iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kò ní láti bọ̀ tán rí iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe kò ní láti bọ̀ tán rí iṣẹ́ yìí bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ní má kàyé tán tí wọ́n mú pọ́ìntì ẹlẹ́kẹ̀ẹ́rẹ́ yìí wà á fi ka twenty one twenty one yẹn yóò wà á àbí twenty yóò wá kó gbogbo sẹ́ẹ̀bù sínú ẹni tí wọ́n wá ń sàwọn sẹ́wọ̀n kò ní láti bọ̀ tán sẹ́lá kọ́kọ́ sẹ́ téèyàn máa ṣe tí efi láti bọ̀ tán tó burú jù láyé ìbẹ́ nu wa tọ́ka kan ìbẹ́ nu wa tí ọ̀ka kan ìbẹ́ nu wa tí ń sè kan tí ò ní sinmi tọ́lọ́ pèsè méjì tí wọ́n fẹ́ kà yí pèsè méjì ìbẹ́ nu wa tí ń sẹ̀gbẹ́ kan tí ò rí kà kan ìbẹ́ nù wá ti ń pa méjèèjì papọ̀ ìbẹ́ nù wá tó wà tó wà lọ́kọ́ kí ni sẹ́nà bẹ́ẹ̀ yà bá ń sẹ́kọ̀ ní láti kọ̀ọ̀kan àlìsèzáru wọ́n sọ̀ríyà ìmọ̀ fìyàn sí yẹyẹ kéèyàn máa yẹ pẹ́ẹ́rẹ́ yẹn kó máa fi sí yẹyẹ gbogbo ẹni tí ń bá ń sí yẹyẹ láyé kò ní láti kọ̀ọ̀kan èyàn ní ma ṣe yẹkọ láti bàtà ẹ lọ wọn náà lọ Qur'an ìwà ṣe yẹ wọn apèsè méjì àkọ́kọ́ kéèyàn máa ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú tó bá jẹ́ nǹkan tó lọ́run sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ wa ń tẹ̀sí bẹ̀ táwọn bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ṣe yẹ̀yẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú tó jẹ́ tọ́lọ́run pẹ̀lú àwọn àfáà tí ń jíṣẹ́ ọlọ́run pẹ̀lú òṣèṣe kan tó jẹ́ tẹ̀sìn tó wá rí n tó ṣe pẹ̀lú ẹ̀mọ́ ju ìyẹn lọ irú èèyàn bẹ́ẹ̀ kò kéèyàn máa wá fi ẹ̀dọ́ ọmọ ànábì adama ẹgbẹ́ rẹ̀ kọ́ máa fi ṣe yẹyẹ ẹni tí ń bá ń fi ẹ̀dọ́ ọmọ ànábì adama ṣe yẹyẹ kò ní láti bọ̀ ẹ lọ́wọ́ lọ́rùn Qur'an ọba mi ní wàlà ìnsà alìtàhùn láyé kùlùnà ìnẹ́mẹ̀ kùnà nàhùdù wàlẹ́lá kùl abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru laqad kafartum ba'da imanikum innafu an ta'ifatin minkum nu'adhibu ta'ifatan bi annahum kanu mujrimin kí ni tuma yà yìí ọba mi ní wala in sa'altahum àwọn tí wọ́n ń ṣe yẹn tẹ́ bá bí wọ́n léèrè ẹ dàkún kí là ń pè ní kéèyàn máa fi ọlọ́run ọba sí yẹn yẹn ṣe rí àwọn ọ̀rọ̀ wà tá à ń sọ lẹ́yìn ọba tí àwọn ọ̀rọ̀ yẹn burú tí ọ̀dà bíi kéèyàn máa sọ pé ní àfa jóná ẹ ń béèrè irùngbọ̀n ẹ dákun jẹ mọ́ irùngbọ̀n dídá sí iṣẹ́ kínní iṣẹ́ sìn ni iṣẹ́ súnà kọ iṣẹ́ sìn àbí tẹ bá tú súnà gẹ́gẹ́ lẹ́sìn lẹ tún ní súnà ọ̀rọ̀ ọjà lùsùn òjò bíjà kò ní wọ́n dànù gbọ̀ sí ṣé à ń dànù gbọ̀ sí gbogbo àwọn anábìyàn náà dànù gbọ̀ sí sunnatul anbiya wal rijali salihin gbogbo ẹni bá wà níbi ọlọ́run ọtí ẹnjí sí ọlọ́run ọba gbogbo mùsùlùmí ẹni rẹ lọ́kọ̀ọ́ dáhùn gbọ̀sí. kéèyàn máa fi irun gbọ̀sí ẹ̀yẹ jẹ̀mọ́ kí ni bí ń ṣe ẹ̀yẹ jẹ̀mọ́ ẹ̀sìn kẹ́ máa pòwe kẹ́ máa pé wọ́n ti wu kálukú ní sèmọ̀lẹ́ ẹ tọ́ba wu ìmáàmù àfitẹ́lẹ́dẹ̀ jẹ sàárì ẹ dàkùn kí ni wọ́n fi ń ṣe ẹ̀yẹ bẹ̀yẹ ẹ̀sìn èyí ò tó nǹkan èyí ò tó nǹkan bìnnà àmàlẹ́kù pé kí kí lè fi ṣe ébè èsì òfin tó mẹ́lẹ̀ ha òun ló mẹ́gun kí lè fi ṣe ébè èsì sẹ́ẹ̀rí gbogbo ń tọ́ba jẹ mọ́rú ọ̀yọ̀ báyìí mùsùlùmí yìí bá wọn sọ tí mùsùlùmí bá ń sọ kò ní láti bọ̀ tán kò ní láti bọ̀ tán ọlọ́ni wàlà ìnsà àlìtàhùn tẹ́ bá wá bí wọ́n lè rè pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bò lọ jẹ láyẹ̀kùn lónìí wọ́n máa sọ fún yín pé innama kunna nakhudu wa nal'ab àwa kan ṣe fàájì lásán ni à ń ṣe fàájì lásán ni kúl anabi sọ fún wa pé abillah ṣé ọlọ́run ọba wa ayatihi àtàwọn òfin tó ṣe wa rasulihi àtẹnudí jíṣẹ́ ọlọ́run fún yín kuntum tastahzi'un lẹ́ẹ̀ma fi ṣe yẹ̀yẹ́ ọba àlejò ńlá tàtẹ́lìrù ẹ̀ má wà wí o lakọni kafartum ba'da imanikum sẹẹri pẹ̀lú bẹ́ẹ̀ ti fẹsẹ sẹ yẹyẹ o ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mùmínì tẹ́tẹ́lẹ̀ inna'fu an ta'ifatin minkum báwo Ọlọ́run ọba tá a bá lè mójú kúrò fáwọn kan nù yín àbí bẹ́ẹ̀ kọ́ táwọn Ọlọ́run ọba tá a bá mójú kúrò fún yín níbi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ sọ nù ádìbùtà ìfàtàn á fìdí jẹyíyà ẹ dàkọ ẹ dọ́lọ́mọ́ fi àyè sọ́lá ti bọ̀ tán ẹ dọ́lọ́mọ́ fi àyè sọ́lá bọ̀ tán nínú tí ó kó wa tí ò ní já láti wọ̀ tán ìsì ẹ̀yẹ jẹ́ kan bẹ́ẹ̀. ẹ wá rí ìwé náà wáyà yìí nàbẹ sọ́dọ̀ bàtàrà tọ́ba mi sọ pé ní wà ìdàkílẹ̀ láhùn àmínú káwọn àmẹ́lẹ̀ nẹ́ẹ̀sì táwọn yẹn bá ń sọ fún wa pé èyí náà jẹ́ múmìnì ṣé báwọn múmìnì yìí wọ́n sọ fún yín pé ní ànúmínú kámẹ́ àmẹ́lẹ̀ sùfàhà sáwọn ni kámẹ́ ṣe bí àwọn ọ̀dẹ̀ yìí ṣe mọ̀ pé ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kà ń ṣe sí yẹn ń sìn sẹ́wọ̀n pé ndé wọn gbà láti pàtí nbí láti kọjá mẹ́rin sí tọ́ba ní yóò ní a àwọn eléyìí ọ̀dà kan náà àwọn eléyìí ọ̀làjú sẹ́wọ́n ti ń sọ ọ̀rọ̀ ẹ̀dí láti bọ̀ tán yìí àwọn akóra wọn jọ ánsi wá sí wọn sèpájì kéèyàn lówó lọ́wọ́ kọ́ máa lè sèpájì kọ́ máa sáwọn ọ̀rọ̀ ẹ̀dí láti bọ̀ tán ni kì í ṣàwàdà torí pé wọ́n ń pè wá lọ́dẹ̀ pẹ̀lú ọlọ́run tá a jòkó tì wọ́n ń pè wá lọ́dẹ̀ pẹ̀lú sọ́lá gbé dání ọlọ́run fi sọ pé ní bẹ́ẹ̀ bá ti wọ́n lè rò pé ẹ̀ ń a kàmẹ́ anúmínú kàmi àmìnà sùfàhà sáwọn ní ká dìde ní ọlọ́ni àlà ìnáhùn ọmọ sùfàhà àwọn gán dìde ní wàláàkì láyà àlàbọ̀ ọmọ wà ìdá alákùnlẹ̀bí ní àmànà tẹ bá pàdé mọ́mìnì kọ́dú àmìnà fúnni ara yìí làwọn náà wà ìdá akálàwò ìlà ṣàyàtì nìyí tí a bá lọ bá wọn tí a jọ ń ṣe jàǹdùkú ẹ̀sùn wọn kọ́dù ìnàmà àkọ́ wọ́n sọ fún wa pé irú yìí làwọn náà innama nanu mustahzi'un ẹ̀rọ àwọn mùsùlùmí yẹn à ń fi wọn sí ẹni ọlọ́ni Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim yà ulaika alladhina ishtaraw ad-dalalata bil-huda fama rabihat ọlọ́ni gbogbo ẹni bẹ́ẹ̀ sì sí ẹ̀yẹ báwọn tí ń ṣe mùnàfìkì tí ń lọ tí ọlọ́ni ulaika gbogbo wọn ulaika bó tilẹ̀ òkè wọn pọ̀ tó ishtaraw ad-dalalata bil-huda wọ́n ta ìmọ̀nà wọ́n fi hàn nù famā rabihat tijāratuhum òwò tí wọ́n ṣe wọn ò lè jèrè ẹ̀dá kò bí yàrá sọ̀rọ̀ tí ọba jèrè sọ́lá ti bọ̀ tán gbogbo ẹni tí bá ń fèsì sí ẹ̀yẹ pátápátá wò ní láti bọ̀ tán nínú tí ẹ mú yẹn láti bọ̀ tán lákọ̀ọ́kọ́ ìfèsì sí yẹyẹ ìwà fi èyàn náà sí yẹyẹ ò ní láti bọ̀ tán sọ́wọ́n ma ya rẹ kó o fi sí yẹyẹ òòrùn ju rẹ ọ̀rẹ́nu rẹ.